ṣẹ́rí Nabi sallallahu alaihi wasallam the first thing táwọn kọ́ sọ fún wa ń pa rẹ̀ before kó tó ka hadith yìí òun man taqama rasulullahi sallallahu alaihi wasallam li nafsihi qat ànábì kò gbẹ̀san péyàn ṣẹ̀ kó wá gbẹ̀san fún ara rẹ̀ rí tóun bá fẹ́ gbẹ̀san òun máa ń gbẹ̀san péyàn ṣẹ̀ lọ́nà ẹ́ pé káwọn bóun gangan nìkan ṣe kó wá pé ah ǹdí máa sì ṣe nìyí kìíní yẹn portray pé ànábì ó níwà tó ga gan tó da gan ẹgbọ́n mi yé sọ irú rẹ̀ náà lànà ìsọ̀sọ́là fi ń bá Anas lọ ọmọ kékeré ni Anas hmm? ọmọ kékeré ni Anas so ànábì wa sọ pé sọ pé Anas wa sọ pé kò sígbà tóun wà pẹ̀lú Anas ìsọ̀sọ́là tóun sì ń sáfà nábì kò sọ fún nǹkan kan rí nípa nǹkan tó yẹ kóun ṣe tóun wá sílẹ̀ pé á tó ṣe àbí nǹkan tóun ò ṣe tó yẹ kóun ṣe ipa kí tó fi ṣe ẹ́ anábìrin máa kó dírà yàkó nítabàdí kádàrà yóò rí bẹ́ẹ̀ ibi ilé yẹn níbi nǹkan tí ìṣẹ̀tọ́ ọlọ́run ọba ẹ́ ẹgbọ́n mi yé pé ọmọ kékeré ló ń ṣe but kò sọ wípé yìí ò lè bọ́ máa wí òru kò sọ bẹ́ẹ̀ ẹ pẹ̀lú ń tarí lọ́dọ̀ àwọn sàábẹ́ ànábì sálàwà sálàmù ṣùgbọ́n èyí ó kàn wò ó wò ni ọmọ i said pé òbí tó jẹ́ òbí ọmọ ó ṣàfẹ́ràn rẹ̀ ju anybody lọ àbí ní dédé ìbáwí tó bá wọn kó yóò bàbá wí tó fi rí wí fún un ṣe nígbà tó kọ tó takò ibi dáyìn ó ti mà ṣé tánàbí sàṣà àbá sọ fún wa wípé àwọn ọmọ yín ẹ pa wọn láṣẹ kan kírun tọ́ba di pọ́nmọ́ ọdún méje ẹ nà wọ́n ẹ tọ́ba di ọdún mẹ́wàá tí wọn ò kí ṣé ọmọ ọdún mẹ́wàá ọkùnrin tó ti bàlágà ni tó ti bàlágà ṣùgbọ́n tí mo ẹ̀ tẹ bá sílẹ̀ báyìí tó bá padà fi yíwọ́ débẹ̀ yẹn yóò dà nǹkan ńláńlá èèyàn lè bọ́ máa wí lọ́nà tí ò ní pọ́jù tí ó sì fi correct ẹ̀ ìgbà mí náà sì ń bẹ tó ń pété bá fi kú bá kéèyàn má bá wí ni ó fi lè ní impression tó dáa lọ́kàn rẹ̀ èèyàn lè yín ó wò but anabi sáà sálánù anabi ga ẹ̀dá púpọ̀ ẹ̀ anabi ò ní obìnrin rí kò ná irú rí kò sí tọ̀ tọ́ba alánàbí ò ní obìnrin ṣé nísìnyí sáà lé ní obìnrin tó bá débẹ̀ sáà lé náà bọ̀ ṣé tú ìkejì aláwọ̀